parí sí àsọlé máa lẹ́yìn eléyìí Umar wa ni lẹ́yìn ìgbà táyà yìí sọ̀kalẹ̀ anabi sallallahu alaihi wa sallam anabi kà inú mi wá dùn pọ̀ ọkàn mi balẹ̀ nítorí pé tí wọ́n ti ká mùsùlùmí lódodo kìí ṣe mùsùlùmí lódodo orúkọ lásán ló fi ń jẹ́ mùsùlùmí ojú ayé ló fi ń ṣèṣe mùsùlùmí kìí ṣojúṣe mùsùlùmí irú wọn tó bá kú. أصحاب الجحيم إليه ما من سورة التوبة آية كتاب عليه تقر وما متقدم النبي صلى الله عليه وسلم بين قلت وقيه ما هو الباقوت لا تما ترى أقول نفا وسبب وأدى أخذيك وأنت باتا ملبي إيكاوا lẹ́yìn ìgbà tó ti hàn sí wọn ọmọ náà làwọn ò ní jẹ ìgbà onímọ̀ ẹ̀rọ sí ẹ̀kọ́ ọmọ náà lẹ́nìkan. Right kẹta wọ́n sì ti fi kó àwọn èèyàn lómi ọ̀sẹ̀ sẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn yìí báyìí bàbá wọn kú màmá wọn kú nígbà tó màkà ń pẹ́ sí yìí wọ́n á sọ ìpìtọ̀ bàbá àwọn tó kú màmá àwọn tó kú ní nǹkan dáná bí sọ̀rọ̀ wá àdìsọ́lá tó ní káwọn ti fò làwọn ti ṣe ajá tí ó sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ èyí tí ó sọnù èyí tó ti wá sọnù bí èdè ti sọnù ni ọkọ̀ fèrè so èyí ó sọnù wọn ní ìgbọ́ fèrè wà ní ètò ti sọnù torí délé ọ̀rọ̀ ni innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha'u wa huwa a'lamu bil muhtadin ìwọ lágbára láti fọ̀nà mẹ́ni tó bá wọ ẹ̀ẹ́wò ìfọ́nà ló máa ń fọ̀nà tó bá fẹ́ òun ló sì máa ń talẹ̀ ní tí yọ̀ọ́ wọn kọ́ wọn nígbà tẹ ẹ̀rí wọn kọ́ báyìí ṣe sá tó kí á ní kí ẹtí á ṣe ní ilẹ̀ fẹ́ fi ilẹ̀ fẹ́ fi torí délé ọ̀dọ̀ wọ̀ wá náà ti gbogbo ọ̀tọ̀ àdéjẹ́ bá tó sọ. الله عليه وسلم أتوا صحابة وأنت صلاة سوق لا لقوك أبي وأنت صلاة النبي رسول الله عليه وسلم وأنت صلاة سلارة لقوك نبات أريد النبي صلى الله وسلم يقول ما صلاة سوق لا لقوك سيشوفون بدأنا بكم وفي pé tọ̀ ọ̀pọ̀ kan làwọn sọ̀hábà ti sọ láti islam. ìwé ọ̀nà àbáyọ nípa sọ pé eléyìí lẹ́tà nàbì ọ̀tún sáwọn òbí òkú ọ̀tẹ́tà nàbì. عليه أمة من المسلمين يبلغون مئة كلهم يشفعون له إلا شفعه ربي أخرجه مسلم مسلمين كونيكو كما إن يتوى تسلات سلارة وقوة وقوة يقول مسلم ما pé ọlọ́kan ọ̀jọ̀kan èdè ń jọ sàrà subhanallah ilé ìdáhùn kàkún yóò mú hajj akbar ilé yìí ń ga dandan ńlá lọ́dọ̀ tiwọn ilé yìí tí wọ́n ní kó ṣe wà ní ṣe nínú àdìsí mi kì í ṣe pé gbogbo ẹ mùsùlùmí kan tó dẹ́gbẹ́ rẹ̀ gbogbo nǹkan kan dá púpọ̀ pọ̀mọ́sápà ìní wọn ni kò ṣe sọ̀látù jánásà tí ọlọ́wọ́ kò fi gbà pẹ́ wọn nínú rìwáyà míì. من صحيح مسلم حديث مين تتوى أن من إمام الرجل يموت ويقوم على جنازته أربعون رجلا لا يشركون بالله شيئا إلا شفعهم الله فيه wọ́n yàn nàná rẹ̀ fi wọ́n lẹ́nu pọ̀ ní kú tó nà jẹ́ mùsùlùmí káwárì àwọn èèyàn ogójì tí wọ́n dúró ṣe sọ láti jẹ̀nájà sí lára àwọn èèyàn ogójì yìí wọ́n á bẹ̀ bọ́ sọ́nà rárá ẹ̀yà àfikún náà bọ́. fún àga èèyàn ogójì tí ìṣe bọ́ sọ́nà wọn rárá wọn náà yẹra rẹ tó lè tọ́ka náà àwọn èèyàn ogójì tó ọ páàdì rẹ wọn náà lè tọ́ka náà wọn kápá tó ń wá mọ́kàndínlógójì báyìí àbí wọn náà tún wọ bẹ kó pé méjìdínlógójì ló kù ìwọ ń wọn náà wọ bẹ kápẹ́ mẹ́tàdínlógójì ló kù dára rẹ ìmáàmù mi tó ní